ọṣẹ oṣólẹ̀ ni ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò ó ṣiṣẹ́ dáadáa mo fi títóbi olódùmarè mo fi búra lórí ẹ̀ fún gbogbo ẹ̀yàn olólùfẹ́ mi ìwọ tó bá dán o tó bá lò ó bá bẹ́ẹ̀ ìwọ ni kó lọ kíyè sọ́rọ̀ ara ẹ. ẹ lọ bá mi wá ẹran ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ ẹ lọ bá mi wá ẹran ẹlẹ́dẹ̀ tí ò bá léegun ẹ lè wá ekiri kan ẹ lè lọ níbi tán ti ń pa ẹlẹ́dẹ̀ tà tó jẹ́ ẹlẹ́dẹ̀ ìbílẹ̀ ẹnìkan bá yín gé ekiri kan tí ò léegun tí ò ní awọ ẹ wàá gé kéékèèké kò níye oníyẹ ọ̀nà tá à ń gbé sí ẹgbẹ́ kéékèèké ẹ wá lọ bá mi wá ike funfun ọlọ́mọ rí ẹ bá mi kó ẹran ẹlẹ́dẹ̀ yìí sínú ẹ̀ ẹ lọ bá mi wá èèpo ọ̀bọ̀ ẹ bá mi gun kẹ lọ kókúná ẹ bá mi dà sórí ẹ̀ ẹ lọ bá mi wá ewé oríjì tó jẹ́ ti òòjọ́ ọjọ́ tá a bá fẹ́ ṣiṣẹ́ ìdálọ́jà ewé oríjì yẹn ẹ bá mi kò sí lórí ẹ lọ bá mi wá bíntù ẹ lè wá yọkan ẹ lè wá méjì ẹ bá mi tú bíntù ẹ bá mi tù sí lórí ẹ bá mi de ẹ bá mi gbé pamọ́ odidi ọjọ́ méje gbáko o seven o oh thirty one eighty three forty five eighty three nọ́mbà mi tí ò yí padà ẹ bá ti gbé pamọ́ odidi ọjọ́ méje tó bá ti di after seven days ẹ wá lọ gbé ẹ wá dà sínú odó ẹ wá gùn dáadáa ẹ wá gùn pẹ̀lú ọṣẹ dúdú ẹ wá kó padà sínú ike funfun yẹ ẹ wá máa wẹ̀ lára àárọ̀ pẹ̀lú àdúrà owó tested confam oṣólẹ̀ ni ẹ lọ gbìyànjú ẹ wò.